أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله ثم الصلاة والسلام على رسول الله هذا كفر الله ọba alágbára àwọn ọ̀sọ̀sọ̀ àkọ́rọ̀ lẹ́kùn ìkẹ́ àti ìyẹ̀ fún àdúgbò Muhammad sọ̀rọ̀ àìsọ́gbọ̀ kí a ti gbọ́rọ̀ fún ọmọ lára àmàlẹ́ àwọn ará àwọn sọ̀hábà àti gbogbo àwọn tí wọ́n tẹ̀lé ìlànà títí inú ọjọ́ ìrìnlẹ̀ àkẹ́yàrá nínú tafsir al-Qur'an eléyìí tí a bá lọ ibi tí ọlọ́run bá ti ń sàlàyé fún wa pé iyyaka na'budu wa iyyaka nasta'in àṣewọ ọlọ́run nìkan ṣoṣo ìwọ la máa jọ́sìn fún wa iyyaka nasta'in tá a bá tún wá ń wá ràn lọ́wọ́ ọ̀dọ̀ wọn ọlọ́run láàmú wa lọ ibi ìlàgbó sí lánàá àwa ló kù àwọn àlàyé kan tá a sáré ṣe ká tó bọ́ síbi ìdínà sọ̀rọ̀ ọ̀tọ̀ ìmọ̀sítẹ̀kùn alákọ̀ọ́kọ́ tá a bá wá rí ẹrú kan ó ń wá ràn lọ́wọ́ kò wá wà lọ́ọ̀dọ̀ ọlọ́run ó wà lọ sọ́dọ̀ èṣù ó wà lọ sọdọ bàbá aláwo ó wà lọ sọdọ pásítọ̀ ó wà lọ sórí òkè ó wà lọ sọ́dọ̀ omi àbọ̀ wà lọ sọ́dọ̀ àwọn tó kà mọ́ alágbára kí lè dájọ́ orú ẹni bẹ́ẹ̀ ká tó sọ̀dájọ́ orú ẹni bẹ́ẹ̀ nínú hadith eléyìí tí a fọ́ àwọn Abdullahi Abbas radiyallahu anhu mọ́tò bàbá ó lànà ní sallallahu alaihi wasallam ó ń bá òun sọ̀rọ̀ ọjọ́ka ó ní yá gulam mo pe ìwọ tó jẹ́ ọ̀dọ́mọdékùnrin yìí ó wá ń bá sàwọn ọ̀rọ̀ kan ó ń bá Ibn Abbas ó ń bá sàwọn ọ̀rọ̀ kan ara ọ̀rọ̀ tó bá sọ náà ni pé wá ìdástàáńtà fasta'in ọba ń wá ràn lọ́wọ́ lọ́tọ́ ọba nídìí ìrànlọ́wọ́ ọ̀dọ̀ Ọlọ́run ló wà lọ́wọ́ tẹ́nìkan bá wá ń wá ràn lọ́wọ́ kò wá wá lọ sọ́dọ̀ ọlọ́run ó wà lọ sọ́dọ̀ nǹkan tí ó tó ọlọ́run nǹkan méjì tó lágbára òun ni ó ṣẹlẹ̀ sónítọ̀ alákọ̀ọ́kọ́ irú ẹni bẹ́ẹ̀ ti tọ́ sí lọ ìbínú ọlọ́run yóò ẹ mọ̀ sí irú ẹni bẹ́ẹ̀ ó lè lọ́wọ́ irú ẹni bẹ́ẹ̀ ó lè lọ́lá irú ẹni bẹ́ẹ̀ ni nǹkan lè dá aṣọ ṣùgbọ́n ìbínú ọlọ́run ọba ń bẹ lórí rẹ̀ kò ní sínú àwọn tí yóò rí ìrọ̀ ọlọ́run ọba àlejò ọlá ìyẹn la ṣe wa fún wa ní hadith tí Ànábì sallallahu alaihi wasallam tó ní man lam yad'ullaha níbòmí man lam yas'alillaha ẹni tí è bá wà lọ́wọ́ lọ sọ́dọ̀ ọlọ́run ẹni tí è bá tọrọ tó bá ní bùkátà sí lọ́dọ̀ ọlọ́run yẹ bí gọ́bọ̀ àlẹ́ yìí ọlọ́run mọ̀ wá bínú sí kọlọ̀mọ́ bínú sẹ́lẹ̀ kọ̀ọ̀kan wa àṣẹ gbogbo ẹni tó bá ti ń wá nǹkan lọ sọ́dọ̀ nǹkan míì lẹ́yìn ọlọ́run kíró onítọ̀hún kó máa màmọ̀ dájú ìbínú ọlọ́run lápẹ lórí ìyẹn jálá kọ́kọ́ ẹni tó wá wà nǹkan lọ́ọ̀dọ̀ ẹni tí ó tó ọlọ́run irú nǹkan tó ṣe ó ti sọ́dẹ níwájú ó ti ṣíríkù ẹni ti mú nǹkan mìíràn pẹ̀lú ó dẹ̀ ti wà nínú àlùkò ààrùn فقد حرم الله عليه الجنة وما وعد جهنم sórí ẹni tó bí ẹni máa ń mú nǹkan bí ìgbẹ̀lú ọlọ́run ọlọ́run ti ṣe àlùjẹ́ náà léèwò fún ọ ìbò wa ni ó padà dé sí inú ọ̀nà jahannam bí wọ́n ṣe máa bí ìwọ náà kíyàwó rẹ̀ àbọ́mọ rẹ̀ ó sọ pé kí ní sọ pẹ̀lú kí ló ní lọ ti jọ lójú òun kàtà sí i mi ò lè wá lọ́rọ̀ rẹ̀ bàbá yìí wọ́n wá ní kí alọ́pọ̀lọ́ ọmọ yìí ọmọ tó dá sílẹ̀ ní wọ́n sanwó fíìsì èmi ni wọ́n aṣọ léyà ìtumọ̀ àwọn ẹ̀fún tára rẹ̀ ọ̀gbà yá èmi máa tí bá èmi ni màá oúnjẹ aṣọ sí máa bí bàbá rẹ̀ sí ọ ọlọ́run bí pàápàá tó bá kú lórí wọn wá ìrànlọ́wọ́ lọ sọ́dọ̀ nǹkan mẹ́yìn lẹ́yìn ọ̀gbọ́n ọba àrùkẹ́ ọlá ọlọ́run kó wọ́n ṣe wá ní ilé lọ. àwọn àǹfààní wọn làwọn fẹ́ rí bì nínú gbọ́dọ̀ iyyaka na'budu wa iyyaka nasta'in bàbá wa Muhammad bin Salih al-Uthaymeen nínú tafsiru Ibn Uthaymeen ni wọn bàbá ní ara àwọn àǹfààní tá a rí nínú ááyà yìí òun náà ni ikhlasu li ibadati lillah ikhlasu li ibadati lillah àṣetá a bá fẹ́ jọ́sìn fọlọ́run ọlọ́run nìkan ṣoṣo la máa ń sìn òun nìkan láàmà ṣàfọ̀mọ́ ìjọsìn wa fún a sí nǹkan míì lẹ́yìn ọlọ́ a jọ́sìn fún nǹkan míì lẹ́yìn ọlọ́ ìlú fi já sí pé ìyáàkà ìta fẹ́ sìn gan ṣáájú sísìn tala fẹ́ sìn Allah ìyáka náàbùdù ìyáka náàbùdù àṣẹwọ ọlọ́run nìkan láàmà sìn torí wọn nìkan ló tó gbàjọ́sìn ìwọ lórí gbàjọ́sìn ìwọ ló dá wa wá sílé ayé ètò òsì torí ẹ̀ dá wa wá sílé ayé òun náà ní ká mọ́ fún iyyaka na'budu wa iyyaka nasta'in ihdina as-sirata bàbá ní kí tó fẹ́ rí dìmọ́ nínú àyà iyyaka na'budu wa iyyaka nasta'in òun náà ni ikhlasu listi'anati billahi azza wa jalla liqawlihi ta'ala wa iyyaka nasta'in haythu qaddama al-maf'ul àṣẹ́ta bá tún wá ràn lọ́wọ́ mímọ́ ṣàfọ̀mọ́ wíwá ràn lọ́wọ́ wa lọ́ọ̀dọ̀ ọlọ́run nìkan ṣoṣo mọ́ sí àwọn àfáà gbọ́yé gbogbo àwọn tó rò wọ́n lè ràn ọ́ lọ́wọ́ ọ̀lẹ ni ìbádùn àmúfàálà ẹrú sí ọlọ́run gẹ́gẹ́ bí i ti ẹ̀rẹ́ ẹ̀mọ́ ìmí nínú wọn ìwọ̀n gan lágbára jùlọ ọwá ń lọ gbá orí òkè lókórí òkè kọmọ ọ̀nà jùsù rẹ̀ òkè tó jẹ́ pé ọba débẹ̀ ọba sókè òkè omi omi tó yẹ kó lè tọ̀ sí wà láì omi ọwá ń lọ àwọ̀ ọ̀rọ̀ sí inú ogbó orúmọlẹ̀ igbó tó jẹ́ pé tí wọ́n bá gégi ẹ̀ tí wọ́n bá fi dáná wọ́n fi dáná àmàlà tó fi òmàlà jẹ́ jama àṣẹ gbogbo nǹkan báwọn èèyàn ń lọ bá dọ̀rúfà tọ́rí ìwálìmọ̀ tìlú ìwọ tó ń lọ tí ò ìbá sọ̀lẹ̀ sọ pé kán ẹni tí è sọ̀lẹ̀ òun lẹni tó bá ti lé ní ìròyìn méjìlá ìròyìn mélòó ìròyìn méjì aláhájú àlùkọ̀jú ẹni tó bá já sí wípé ó lè máa sẹ̀mí lọ láíláí tí ó ní kú gbogbo ẹni tó bá ti lè kú wà láìọ̀lẹ́ ni ajẹ́ àdúgbò yìí tó lòun lágbára òun lè pọ́ ọmọ jẹ sọ pé kọ́mọ kú mọ́

gbogbo ẹni tí ọba ti lè síròyìn méjì láà fẹ́ sọ ìlara rẹ̀ wà láìọ̀lẹ́ ni ìròyìn alákọ̀ọ́kọ́ òun lẹ́ni tí ò ní kú láíláí kọ̀ wá sẹ́ni tí ò ní kú láíláí àyàfi ọlọ́run Allahu la ilaha illa huwa ó ní mẹ́gbà tó lọ fẹ́ pè òyìn ìròyìn ara rẹ̀ ó ní Allahu kò sẹ́ni tó tún lè jẹ́ bẹ́ẹ̀ Allahu kò sẹ́ni tó tún lè máa bẹ láíláí aláàrù kò sẹ́ni tó lè wà tí ò ní kú àyàfọ́ ọlọ́run tẹ́nìkan bá ti wá lè já sí pé yóò kù wà láìkí ìsàlágbára ọ̀rùn lẹ́yìn láìláà ìlàhùwà kò sẹ́ni tíjọsẹ̀ tọ́ sí lódodo kò sẹ́ni tó lórí gbàjọsìn àyàfọ́ ọlọ́run ọba àlékè ọlá òun nìkan ló lè lórí gbàjọsìn ọlọ́run tó wá ń rí gbàjọsìn yìí òun náà ni alahaju ọba tí ò ní kú láíláí àbọ̀ ọba pọ̀lọ̀ ọba kú rí ṣéwọ lọ lọ kírun sí láà ṣéwọ ni máàmù tó lọ kírun sí láà ìwọ lórí wà láì ọlọ́run ò ní kú ọba tí ò ní kú láíláí lọ́lọ́run àlọ́kọ̀ yúmù ẹni tó bá lè dá dúró ẹni tó wà independent ẹni tó wà self sufficient tí ò ní bùkátà sẹ́nì kankan máa gbọ́ mi microphone ni mo fi ń sọ̀rọ̀ yìí mò ń lo microphone microphone èèyàn ló ṣe ìyẹn ẹgbẹ́ mi ló ṣe mò ń lo microphone mi ò ní dádúró àga ni mo fi jókòó yìí àwọn kan ló ṣe mi ò ní dádúró aṣọ ni mo wọ̀ sọ́rọ̀ yìí èmi kọ́ ni mo ṣe ọ̀tọ̀ làwọn tó ṣe aṣọ ọ̀tọ̀ ni bélọ̀ tó ran ọ̀tọ̀ lẹni tó kóṣẹ́ sí láyà oúnjẹ ni mo jẹ ní sáàrì lónìí tá àwẹ̀ pín sí ìdá méjì nínú mẹ́ta àwẹ̀ ti di twenty lónìí báyìí látòlè kọ́dírì bẹ̀rẹ̀ látòlè mọ́júmọ́ tá a gbà wá ọlọ́jà ṣubú gẹ̀ẹ́rẹ́ oúnjẹ tí mo fi jẹ sáàrì èmi kọ́ ni mo ní àwọn kan ló pèpè ààrẹ èyí tá a fi ṣe tọ́rù èmi àti ẹ àwa kọ́ ní àṣẹ àlẹ dádúró èyí tó ń pèrè lálágbára òun lágbára ẹbí ìtò fi ṣoògùn bàbá olóògùn tó lóhùn lágbára ẹbí àwọn àjọ ọ̀bàlẹ̀ tó ń lò àwọn èkó ọ̀rọ̀ tí ń lò àwọn ìwé àwọn ọṣẹ àwọn èyí tó jó níná sóhun lónìí kò lè dá dúró àṣẹ gbogbo àwọn tẹ́ ń pè lálágbára ọ̀lẹ ni wọ́n aṣọ tọwọ̀ sóhun ló ṣe àga tọwọ̀ àánú yàrá rẹ̀ sóhun ló ṣe ṣùgbọ́n lọ́wọ́ bá alékẹ́ ọlá kò nídìí ẹni tí ọba aránṣọ kò nídìí kápẹ́ntà kò nídìí bíríkìlá kò nídìí ẹnjìníà kò nídìí àkántáǹtì kò nídìí ẹnì kankan ọlọ́run nídìí tíṣà tíṣà kọ́ èmi tíṣà kọ́ wọn ọlọ́run nídìí tíṣà kankan kò nídìí ọmọ ọ̀dọ̀ kò nídìí ẹni tí ọba apami kò nídìí ìyàwó kò nídìí ọmọ kò nídìí ẹ̀gbọ́n kò nídìí àbúrò Allahu la ilaha illa huwa al-hayyul bàbá mọ́dún sọ́dà ló fẹ́ mí wọ́n lára táàrí dìmú lára ìyáàkà náà gúdù wà ìyáàkà náà staino òun ni wípọ́lọ̀ nìkan la gbọ́dọ̀ máa wá ràn lọ́wọ́ lọ sọ́dọ̀ rẹ̀ torí bòun ọba alágbára bàbá ní tó bá wá a wá ń sọ yìí o sóyà bí òye àwọn kódà tánàbí wa Muhammad sallallahu alaihi wasallam ó tún jẹ́ pé wíwá pé tá a bá ń kọ̀ra àwa lọ́wọ́ àwa tá a jẹ́ mùsùlùmí á tún máa gba aládá lọ́dọ̀ lọ wallahu fi auni al-abd ma dama al-abdu fi auni akhihi ọlọ́run máa ran èèyàn kan lọ́wọ́ èèyàn tó já sí wípé òun náà ran àwọn ọmọ ìyá rẹ̀ lọ́wọ́ àsáwọn nǹkan tó bá já sí máa nídìí ìrànlọ́wọ́ èèyàn nínú hadithi mẹ́rin eléyìí tí Imam Bukhari tí wọ́n gbà wá Imam Muslim àwọn náà gbà wá nínú àdísì arba'ina nawawiyya tánàbí sallallahu alaihi wasallam tó ń sọ nípa àwọn nǹkan tí ó máa jẹ́ sọ́dákọ̀ tí ó máa jẹ́sẹ̀ láadá ara rẹ̀ ní tọ̀rínù rọ́jú fìdábàtì èèyàn kan ó gbé nǹkan sọ ó gbé nǹkan rú àbọ́ ọba aṣọ tó rù kalẹ̀ ó gbé nǹkan rú ó fẹ́ ru omi láti di kànga ẹjọ́ gómi sórí ẹ̀ ó ru ẹrù ẹjọ́ sọ́kalẹ̀ ọ̀bàládá lọ́dọ̀ ọ̀rọ̀ wọ́n máa kọ́ pé sọ́dákọ̀ ni àbọ́ fẹ́ gbé nǹkan sínú mọ́tò ó fẹ́ gbé sórí ọ̀kadà ó fẹ́ gbé sínú kẹ̀kẹ́ nàpẹ́ ẹjọ́ wá gbé sínú ẹ̀ ó tó bàládá sọ́yẹ́ fàtàmìlù àléyá ẹjọ́ gbé sórí ẹ̀ áwọ́tẹ́fáwọ́lọ́wọ́ àléyá màtá àwọn sọ́dákọ̀ àbọ́ ẹjọ́ ọ̀flóòdù ẹrù ọlọ́ra nǹkan lọ́jà ó wá kúnnú mọ́tò rẹ̀ wá já ọlọ́run tó mo gba ráìsì àpò 20 o lẹ́yìn mọ́tò ọlọ́run máa ń já o á ti mọ̀ pé òmùgbọ̀ ní ọ̀rọ̀ bí ìgbà tó ń fọ ọlọ́run nù òmùgbọ̀ ní ọ̀nà o ní sọ pé ọlọ́run yá wá bá o wọ́n ti sọ pé ìwọ nìkan ni ká máa wá lọ́wọ́ rẹ o irú eléyìí àwọn èèyàn tí irú àárín kò sí tó burú bẹ́ẹ̀ a ní bùkátà èèyàn ọ̀rá sọ ọ̀ràn ọwá ní gbé lọ́dọ̀ ọ̀ràn kò fún lówó ọ̀ràn lówó nìyẹn gbogbo orí eléyìn ká ń sọ ṣùgbọ́n a ti máa wọn nǹkan tó já sí pé kò sẹ́ni tó lè ràn wá lọ́wọ́ àyàfi ọlọ́run ọba àlékè ọlá irú àwọn ìrànlọ́wọ́ bá ń pa àwọn ọ̀dọ̀ wa lọ sọ́dọ̀ ẹ̀ kankan àyàfi ọlọ́run bàbá ní pé tá a bá ti wá gbọ́ eléyìí yé a máa wá mọ̀ wípé ká máa wárùn lọ́wọ́ bèlìmàkìlú jáìzà ṣé tọ́bá lọ́tọ̀ àbí òótọ́ sótọ́ kò sí iyèméjì níbi tọ́bá ti já sí pé tá a lè wárùn lọ́wọ́ èèyàn lé sóyà bí òye ní ìsìn ṣùgbẹ́ni tó bá ti kú ká máa wá lọ wárùn lọ́wọ́ ẹ bá tó lọ ṣe bẹ́ẹ̀ mú ṣírí kan ẹlẹ́bọ ni kódà irú ẹni yẹn ṣírí kún akíbárù ni ẹ̀bọ ńlá ni kéèyàn wá lọ bí sàárè ìwà aláìmọ̀kan ìwà ẹni tí èsì mùsùlùmí òdodo ni àìmọ́ lọ bí sàárè òkú káwá sọ pé tó wọ bàbá mi tó ti kú lọ́nà ọ̀nà wọ́n fọmọ rẹ̀ lẹ̀ o jẹ́ kọ́ máa fọmọ rẹ̀ ìwọ ọ̀yá mi tó ti kú lọ́nà ọ̀nà ṣàánú ọmọ rẹ̀ jẹ́ kọ́mọ rẹ̀ ọmọ rí jẹ jẹ́ ọmọ rí mu ẹni tó bá lọ tọrọ nǹkan níbi sàárè òkú wàláyì tó bá kú lásìkò yẹn ó kú sẹ́lẹ̀bọ lọ́dọ̀ ọ̀run yóò jẹba báláyà nínú ọ̀run òkú ò lè ṣe wá lóore mọ́ ìtíṣẹ̀rí àkọ́wà ni pé tá a bá lọ bí sàárè òkú àwa láàmú sàdúà fún àwa láṣẹ kíni àwa láàlọ ṣe àdúà kìí ṣe bá lọ tọrọ àdúà torí wọn lè máa jẹ òkú yà lọ́wọ́ síwọ́n tó ṣẹlẹ̀ nù sàárè ni òkú tó onígbé bàbá mi mọ́sùn lọ́nà ọ̀rọ̀ ìyá mi mọ́sùn lọ́nà ọ̀rọ̀ ẹ̀gbẹ́ mi mọ́sùn lọ́nà ọ̀rọ̀ àbúrò mi mọ́sùn lọ́nà ọ̀rọ̀ ọmọ mi mọ́sùn lọ́nà ọ̀rọ̀ òkú tí wọ́n ń jẹ níyà lọ́wọ́ nínú sàárè ìwọ òmà o tó wá fẹ́ fi kóyà rẹ̀ o tó ní òun nìkan máa ràn ọ́ lọ́wọ́ ṣùgbọ́n tí wọ́n bá ń jẹ òkú níyà lọ́wọ́ nínú àwọn ọmọ tó fi ilẹ̀ nínú àwọn ìyàwó tó fi ilẹ̀ nínú àwọn ẹ̀gbọ́n tó fi ilẹ̀ nínú àwọn àbúrò tó fi sílẹ̀ nínú àwọn ọmọ aṣẹ́ tó fi sílẹ̀ nínú àwọn ojúlùmọ̀ tó fi sílẹ̀ wọ́n wá lọ bí sàárè rẹ̀ wọ́n wá ń ṣe àdúrà fún assalamu alaikum ahala diya minal muslimina wal mu'minin wa yarhamullahu al mustaqdimina minkum wa ìwọ òkú yìí o ti kú o ti ṣáájú ìwà lọ kọlọ wọn bá ní kí ọ kọlọ wọn bá ní sàánú rẹ inú òkú ọwọ àdùn àsìkò tá à ń tọrọ àdúrà fún yẹn lọ́wọ́ wọn lè dáwọ́ àyà dúró ìwọ wá lọ bá òkú òkú mọsùn lọ́rùn kò sùn nílé ayé kó tó mọsùn lọ́rùn àṣekà ní ọ kọ mọsùn lọ́nà ọ̀run kó tó lajú lẹ kíyàwó tó máa jẹ nù sàárè èyí lọ tọrọ nǹkan lọ́dọ̀ òkú àṣẹ ìrànlọ́wọ́ tá a sọ ọ̀dọ́ àlàyé èèyàn tá a jọ wà láyé a lè sọ wípé kírú ẹni yẹn ó ràn wá lọ́wọ́ ṣùgbọ́n káwọn wà lọ bá òkú òkú ni ó ràn wá lọ́wọ́ ẹ̀gbọ́n lélẹ̀ mùsùlùmí tó fẹ́ wà lè jẹ́ náà gbọ́dọ̀ ṣe mùsùlùmí è máa lọ bí sàárè kọ́ wa lọ máa gbára dálẹ̀ mùsùlùmí è lọ bí sàárè kọ́ lọ máa jẹnu kọ́ máa dìrẹ̀ bẹ̀ níbẹ̀ mùsùlùmí ẹ̀ lọ bí sàárè kọ́ wá tẹ́wọ́ pé kò kú ọ́sà àwọn mùsùlùmí tó fẹ́ rí ọmọ ọlọ́run gbọ́dọ̀ ṣe bẹ́ẹ̀ ọ̀rọ̀ ìjà rí ọmọ rẹ̀ ìṣe àkàlà àbújú wa ìṣe àkàlà sàyìn èébè náà sọ̀rọ̀ àfáàní tó bá wá rí bẹ́ẹ̀ a ti sọ pé wọn ọlọ́run nìkan làwọn máa jọ́sìn fún àpadà sí ikú fi ní ìsìn ọmọ níwọ̀n nìkan ọlọ́mọdé ó tọ́ sí wa wàjá kàlà sàáyì tá a bá tún wá ń wárán lọ́wọ́ ọ̀dọ̀ rẹ nìkan láàmà lọ́wọ́ lọ àwa ò ní lọ́wọ́ lọ́sọ́dọ̀ àwa ò ní lọ́wọ́ lọ́sọ́dọ̀ pásítọ̀ a ní lọ́wọ́ lọ́sọ́dọ̀ ọgi a ní a ní wárà lọ́wọ́ lọ́sọ́dọ̀ tí ò tọ́ náà táwọn èèyàn ń pè wọ́n náà ìyédè náà sì tó bá wá rí bẹ́ẹ̀ àṣẹ gbogbo àwọn tí ń sin nǹkan míì lẹ́yìn ọ̀lọ́ àṣẹ gbogbo àwọn tí ń wárà lọ́wọ́ lọ́sọ́dọ̀ nǹkan míì lẹ́yìn ọ̀lọ́ àdánwò ẹ̀yọ kan péré òun ló ṣe wọ́n àdánwò tó ṣe wọ́n ní wípé wọn àmọ́ nǹkan tí ń jẹ́ àṣírọ́tù mustaqim àṣírọ́tù al-mustaqim wọn àmọ́ ojú ọ̀nà ọ̀la wọn àmọ́ ojú ọ̀nà tọ́tọ́ wọn àmọ́ ojú ọ̀nà oríire wọn àmọ́ ojú ọ̀nà yọ́nú ọlọ́run kí wá lójú ọ̀nà tó kí lójú ọ̀nà déédéé kí lójú ọ̀nà tá à ń tọrọ lọ́dọ̀ ọlọ́run òun náà ni ojú ọ̀nà ẹ̀sìn Islam ojú ọ̀nà ẹ̀sìn Islam wo ẹ̀sìn Islam èyí tí ò rúrú júrújú dání ẹ̀sìn Islam èyí tọ́lọ́run ọba yọ́nú sí ẹ̀sìn Islam èyí tó fi rán ànábì wa Muhammad sallallahu alaihi wasallam àfáà ní àwa ń tọrọ lọ́dọ̀ ọ̀wọ́ ọlọ́run ìdè náà sọ̀rọ̀. ọlọ́run ìdí ń jẹ́ àlìhídáyà kéèyàn mọ̀nà kéèyàn mọ ojú ọ̀nà òdodo àfáà nírú ojú ọ̀nà yìí àwa ń bẹ̀wọ̀ ojú ọ̀nà tó tọ́. ojú ọ̀nà òdodo ojú ọ̀nà yọ́nà ọ̀rọ̀ ọlọ́run ojú ọ̀nà yẹn fi wá lọ síbẹ̀ má jẹ́ já sí pé ojú ọ̀nà tí ò tọ́ òun láàmà rìn òun láàmà tọ́ ojú ọ̀nà tá a ló ni kó o fi wá rinlẹ̀ síbẹ̀ torí pé ẹnìkan ò lè fi àyàfọ́ àáfà ó ṣe wáàsí ni àáfà ò lè fìyàn mọ́nà àáfà ó sọ̀rọ̀ ọlọ́run ni àáfà kí ó sọ ní dẹni ọlọ́run a máa wá bẹ̀ lọ́n pé ojú ọ̀nà síláàmù tá a ti wà yí ọlọ́run fẹsẹ̀ wá rẹ̀lẹ̀ àwọn ètà àti ìmọ̀ àwọn ètà àti ìgbọ́yé nínú síláàmù fi ojú ọ̀nà wa rẹ̀lẹ̀ lọ síbẹ̀

ìmọ̀nà èyí tó já sí pé èyí ò fi máa ṣe nǹkan tọ́lọ̀ ọba àlejò ọlá tó yọ́nú sí ìmọ̀nà èyí tó já sí wípé ìtọ́lọ̀ fẹ́ nìkan òun lèyìn ò máa ṣe al-irshad guidance ọlọ́run fi yàn mọ̀nà lọ́bẹ̀ ọlọ́run kó ṣe bẹ́ẹ̀ fẹ́mi àti yé wàyídáyàtù taofik ìmọ̀nà kan tó ń bẹ tọ́já sí pé èyí wọ́n máa ṣe kòǹgẹ́ ntọ́lọ̀wọ́n bá àlekè ọlá bá ń fẹ́ tó bá já sí pé ntọ́lọ̀wọ́n bá ń fẹ́ rè kódà tó o bá ti fẹ́ gbórí kúrò lójú ọ̀nà yẹn ọlọ́run ó tó wá tọ̀ sọ́nà èyí ó fi wá àpàdé náà ṣe nǹkan tó já sí pé ní ọlọ́run ọba fẹ́ ọlọ́run máa fi yàn ṣe kòǹgẹ́ <clears throat> kọ́lọ́n kó máa fi wá ṣe kòǹgẹ́ ojú ọ̀nà dáadáa àáfàá ní méjèèjì yìí la gbà lérò ìdáyàtú ìrìṣáàd wà ìdáyàtú tàwfíìkì mímọ́ tẹ̀lé ojú ọ̀nà tó tọ́ èyí tá a fi a rí tọlọ́run ṣe àti mímọ́ ṣe kòǹgẹ́ ojú ọ̀nà yẹn kọ́nà kó máa fi wá ṣe kòǹgẹ́ ìyọ́nú ẹ̀. sẹ́wárí kéyìn ó mọ̀nà láti sọ kọ́nà onímọ̀ ṣe bẹ́ẹ̀ anábìwà Muhammad sallallahu alaihi wasallam ó gbìyànjú kó já sí pé àbúrò bàbá rẹ̀ ọ̀nkù rẹ̀ àbútọ́lì tí ṣe bàbá Alì kọ́mọ̀nà ṣùgbọ́n gbà tọ́lọ̀ ọgbọ̀ òfin mọ̀nà àbútọ́lì bí òkú mọ̀nà àbútọ́lì àwọn àfá àlọ́mọ rẹ̀ mẹ́ta wọ́n mọ̀nà tí wọ́n jẹ́ sàábé bàbá wọn kú ní kèfèrè mọ́ta káfíra aliyu khalifa ẹlẹ́ẹ̀kẹrin nínú islam ara ọmọ àbútọ́lì bì ní òun ó ṣe islam gidi àfá àwa jáfà jáfà arópátá alẹ́sọmọ ní èyí ò dáa jù kọ́ ọmọ wa sọmọ ní náà kọ́ ọmọ sọmọ láwọn orúkọ tí ò ní ọmọ sọmọ nítọ́ ha kọ́ ọmọ sọmọ nítọ́ ha ó sọ ní yàsí náà tó bá yà sáwákà sọmọ rẹ ní Jáfàr ó kọ ẹni ọlọ́run ara àwọn ọmọ Àlíyù tó mọ̀nà tó Islam òun ní wọ́n wọ́n ẹlẹ́kẹta òun ni àkílù àkílù gbọ́nà àbí tọ́lì òun náà gbà síláàmù ó dẹ̀ ṣe ìsìláàmù gidi ìsìláàmù gidi tó ṣe yẹn òun ló fa káwọn kan rí yọnu ọ̀rọ̀ bàbá wọn tó wá bí wọn ó takú sórí àánú ó lóun ò ní ṣe ìsìláàmù gidi èyí tàbí ìwà sọ́lọ̀ láàrín ọ̀sán ó yà bí òye anábì ń gbìyànjú pé á ah, àbútọ́lì ó wúlò fún mi púpọ̀ nínú iṣẹ́ dáwà ìsìlámíyà tí mo gbé dání nígbà tábútọ́lì bí wá fẹ́ kú gbogbo ògbìyànjú lànàbí ṣe pé kó ti ẹ̀rí kó lọ lá ìlà ìlọ́wà ṣùgbọ́n nítorí pé ìnáka látàrí mọ́nà àbákútà ìwà ànábì o ò lè fẹ́ ni tó bá wù ọ́ mọ́nà ó yà bí òye ọlọ́run ọba tí màá fẹ́ ni tó bá wù mọ́nà èèyàn lè ṣe wáàsí ṣe wáàsí tọ́já sí pé ẹlòmíì iwájú rẹ̀ gan ni ó jókòó sí yóò mọ gbọ́ wáàsí kò sì ní ẹni ọlọ́run ẹni èṣù ni ó yà ọlọ́run ṣe tù wá bẹ́ẹ̀. bákan náà ọlọ́run ọba àlejò ọlá ó wá lè lò wá ní sábàbí kẹ́nìkan ó mọ̀nà tó bá wá lò wá àwa là ń bá sọ̀rọ̀ ọlọ́run àwọn aládúró ti rú ẹni bẹ́ẹ̀ tó fi wá dẹni tó mọ̀nà àwọn náà gbà ládá níwájú ọ̀lọ́ irú ẹ̀rọ lọ́wọ́ bá ń sọ fún ànábì wa Muhammad sọ́wọ́ ọlọ́run wa innaka tahdi ila siratin mustaqim àṣẹ siratin mustaqim tá à ń ṣàlàyé ẹ̀yẹ ẹni tó bá fẹ́ mọ ojú ọ̀nà yẹn yóò máa tẹ̀lé Kùránì yóò máa tẹ̀lé ànábì sallallahu alaihi wasallam torí bọ́lá wọn bá ní wa ànábì ìwọ la gbéṣẹ́ rán ìwọ la fi kùránì rán ìwọ ló ní súnà àṣẹwà ìnáka látàdí láàmú tàùkì tá a fi máa kan pámọ nǹkan ìnáka iná ara àdátù tàùkì dì ní àṣẹlá ìṣeyèméjì nílé ìtọ́dájú ìwọ ànábì ìwọ lọ́lọ́run bá gbéṣẹ́ rán ìwọ lọ́lọ́run bá ń lò ní sábà bí àti máa fi ayé mọ́nà ìlàsìrọ̀ tí mọ́sẹ̀fún ní lọ sí ojú ọ̀nà tó tọ́ lọ sí ojú ọ̀nà ológo èyí tàbí lọ́wọ́ báyìí atẹ́tọ́ bá ti wá fẹ́ mọ ojú ọ̀nà yẹn àfi kó máa tẹ̀lé súnà àfi kó máa tẹ̀lé ìlànà Qur'an tó bá ti wá ń ṣe bẹ́ẹ̀ yóò wá ṣe kí ni yóò wá mọ̀nà lóru ọlọ́jà lọ́nà tẹ̀lé Qur'an àti súnà àṣetọ́lọ̀ wọn bá tó bá wá fi wá mọ̀nà tán á tún wá máa dúpẹ́ fọ́lọ́run Ihe ló fa ká máa ní alhamdulillahi àṣẹ ọpẹ́ ni fún ọlọ́run ọba ọba tó já pé òun ló ṣàánú wa àánú ẹ̀ ló lépa bá wa tó fi wá mọ ojú ọ̀nà tó fi rán ànábì sallallahu alaihi gbogbo ẹni tó bá kò ní í sí nínú ẹni tó wà lójú ọ̀nà bí Yẹhudi bí Nàsárà àti bí àwọn tó bá tún níbí wọn àṣẹbí ká máa tẹ̀lé ìlànà tọlọ́run ibẹ̀ náà nìkẹ́ni ìmọ̀ lójú ọ̀nà òdodo wà wọ́n ní àfọ́ àwálẹ̀ ọmọ àbí tọ́lì ọlọ́run kó bá nìyọnú sí wọ́n ló ń sọ wípé òjíṣẹ́ ọlọ́run ní etí jẹ́ ojú ọ̀nà tó tọ́ àsọ̀rọ̀tò mustaqim kitabullah òun náà ni kùránì ọlọ́run tíra ọlọ́run ṣùgbọ́n àwọn àfáà ní wípé àdíìfù wọ́n ládìísì tó lẹ gan ni dọ̀ífù jíndàn pé ó lẹ gan ṣùgbọ́n tá a bá tó wo àwọn àlàyé míì nínú kùránì a rí wípé ara ṣèrọ́tọ́ mustaqim torí pé ìsìláàmù gangan tí ń ṣe ẹ̀sìn ọlọ́run òun náà ni kí wá níwé ìsìláàmù ránì torí àfáàwà àdúláwà Abbas ọlọ́ọ̀bá ni yọ́nú sí nígbà tó ń ṣe tẹ̀sírí ìdè náà sọ̀rọ̀tọ̀ ìmùsùlùmí ó ní dáàkà àlè ìsìláàmù sẹ́ẹ̀rí ojú ọ̀nà tó tọ́ ojú ọ̀nà gbogbo òun náà ni kí ni òun ni ìsìláàmù àfáàwà Ibn Mas'ud àtàwọn míì nínú àwọn sàábẹ́ ànábì àwọn ń sọ nípa wípé sọ̀rọ̀dùlù mustaqim ojú ọ̀nà tó tọ́ èyí tà ń sàlàyé rẹ̀ yẹ wọ́n ní náà ni islam òun náà lẹ́sìn islam irú tí wọ́n sọ ní àfáà wa jábírù òun náà sọ ó ní tí ń jẹ́ sọ̀rọ̀dùlù mustaqim ojú ọ̀nà tó tọ́ wà islam òun náà ni Islam ọlọ́run ọba àpadà sí ibú káàfin ní sí Islam mọ́ ọlọ́run mọ́ ni ó tọ́ sí wa. asẹ́kù Islam ro náà ni Islam tó já sí pé láì ìwájà fi wíwọ́ kéèyàn ọmọ sí Islam kọ̀rọ̀kọ̀rọ̀ Islam tó straight Islam tó dúró tán kọjá sí pé èyí yóò máa ṣe òun lójú ọ̀nà yẹn ìdènà sọ̀rọ̀ àwọn àǹfààní wọn la fẹ́ rí dìmú nínú àyà yìí àáfà aláǹfààní tá a fẹ́ rí dìmú òun náà ni lójú olè ìsàn ìlànà ìhàzàwàjálá bada sti'anati ibi alal ibada an yadiyahu siratan mustaqim àṣẹ àwa tá a jẹ́ èèyàn a máa ra wọ́n rasẹ̀ lọ sọ́dọ̀ ọlọ́run a máa bẹ ọlọ́run ọba àlékè ọlá kí la máa bẹ lọ́run fún lẹ́yìn ìgbà tá a bá ti ń wá ràn lọ́wọ́ lọ sọ́dọ̀ rẹ̀ pé kó jẹ́ a máa níjọsìn ṣe a máa wá bẹ̀ pé ojú ọ̀nà tó gbóòtọ́ yẹ kó fi wá lẹ́sẹ̀ nínà lọ síbẹ̀ ó sì jẹ́ ká lè dúró déédéé níbẹ̀ lẹ́yìn náà wúlá búdà fẹ́lẹ́ torí pọ̀nà yẹn ni ká máa ń sin lọ́wọ́ téèyàn bá wá sin ọlọ́run pẹ̀lú ọ̀nà tó tọ́ pẹ̀lú ojúbọ̀nà òdodo òun láṣẹ rí òun ọlọ́run ara tá a rí dìbò níbẹ̀ òun náà ni wípé a gbọ́dọ̀ máa ṣe gbogbo nǹkan nítorí tọlọ́run ọba àdìkọlọ́lá ara rẹ̀ òun náà ni ká máa tẹ̀lé ṣẹ̀ríà ká máa tẹ̀lé òfin ọlọ́run àti mímọ́ tẹ̀lé òfin ọlọ́run òun náà ni tí ó jẹ́ á máa tẹ̀lé ojú ọ̀nà tó tọ́ torí pé ojú ọ̀nà tó tọ́ yẹn wà à. alẹ́ tí já àbí àrọ̀ ìṣúlù sallallahu alaihi ni bí kùránì bó se jẹ́ ìwé tí ń sọ̀rọ̀ bí kùránì ṣe jẹ́wé tí máa sọ̀rọ̀ jìnlẹ̀ ara ń tá àrídì mú òun nìyẹn bàbá ní kí ló fà á torí wípé wọ́n pa aráàfin járì rẹ láti ní ìdènà ìta sì fẹ́ rídì mú níbẹ̀ sóyẹ àbí nǹkan tó kó sínú òun náà lè tọ́lábùn ìdáyà àlẹ́tíyà ìdáyà tó lẹ́yìn wà ìdáyà tó tàwíì àṣẹ tá a fẹ́ rí bí mú bẹ̀ ni pé à ń tọrọ ìmọ̀nà lọ́dọ̀ ọlọ́run ìmọ̀nà káṣe ìmọ̀nà ti pé kọ́lọ̀ ó fún wa nínú òdodo tá a fi máa tẹ̀lé tiẹ̀ àti ìmọ̀ ìmọ̀nà èyí tá a fi máa ṣe kò gẹ́ni tó bá fẹ́ méjèèjì yẹn òun ni ti ń jẹ́ mọ̀nà lọ́dọ̀ ọlọ́run kọ́lọ̀ ó ṣe bẹ́ẹ̀ fún wa àfáà ní tó bá wá rí bẹ́ẹ̀ tá a bá ti lè gbà wípé ìdínà ṣẹ̀rọ̀ ọ̀tọ́ ló mọ̀ sí àṣẹwọ ọlọ́run ọba ojú ọ̀nà tó yọ́nú sí ojú ọ̀nà tó dúró déédéé fi wá mọ̀nà lọ sí ojú ọ̀nà bàbá ní ojú ọ̀nà náà lágbọ́dọ̀ tẹ̀lé torí pé nínú bùnmí nínú 153 wà eléyìí ni àwọn ojú tó dúró déédé ọlọ́run tó pè ní sírọ́ọ̀tì mustaqima àṣẹ ojú ọ̀nà tá à ń tọrọ yẹn kò sẹ́ni tó ní àyàfi Allah jàmọ́ ẹ̀jẹ̀ àgbọ̀yé ojú ọ̀nà tá à ń tọrọ nínú ọ̀rọ̀ lójoojúmọ́ bí kọ́lọ̀ ọ̀rọ̀ fẹsẹ̀ wà nínú níbẹ̀ ojú ọ̀nà yẹn gangan kìí sojú ọ̀nà àfà kìí sojú ọ̀nà imam kìí sojú ọ̀nà kìí sojú ọ̀nà aláàjì bí kò sí sirati mustaqiman fattabi'u ọlọ́ni eléyìí lójú ọ̀nà ìmì ọlọ́run ẹ̀yà àtẹ̀lé eléyìí nílànà rí ẹ̀ṣẹ̀ kíni ẹ̀tẹ̀lé àṣẹ́ta bá ti lè tẹ̀lé yóò sọ wá níbi ká lọ tẹ̀lé àṣúgbùlà àwọn ojú ọ̀nà ẹ̀rọ èyí tó pín yẹlẹyẹlẹ tí ó sọ ọ̀nà lọ́dọ̀ ọlọ́pọ̀lọpọ̀ tí ó sọ bákan náà tá a bá ti wá lè gbọ́ yé pé ìdènà sọ̀rọ̀ àtọ̀lù mùsùlùmí ọ̀dà irú àwọn ọ̀rọ̀ náà ti wá tọ ojú ọ̀nà yẹ sírọ̀ àtọ̀lẹ̀ nínà sọ́rọ̀ wá dé yìí àwọn àlàyé tó pọ̀ lórí ẹ̀ tó ráwọn àfáà ní ọ̀rọ̀ tó pọ̀ tí wọ́n sọ àwọn wo ni àlẹ́bíínà àníàmta àléhìm á ṣàlàyé wọn àwọn wo ni gọ́ìrìlì mọ̀dúdúbí àléhìm á ṣàlàyé wọn àwọn wo ni wàhálà gọ́ọ̀lìnà á ṣàlàyé wọn àṣẹ bá a ṣe ń tọrọ àdúrà yẹn pé kọ́lọ́ ń fi wá lẹ́sẹ̀ lé náà kọ́lọ́ ń fẹsẹ̀ wá rinlẹ̀ kọ́lọ́run júwe wa lọ síbi ojú ọ̀nà àwọn ẹni ọlọ́run ojú ọ̀nà àwọn ànábí ọlọ́run ojú ọ̀nà àwọn ẹni rẹ bẹ́ẹ̀ láàmà tọrọ ojú ọ̀nà àwọn ẹni èṣù ojú ọ̀nà àwọn ọba ọlá kó yà wáyà àwa ń sọ pé iná ojú ojú ọ̀nà àwọn tó ti parí ìdẹ̀ra àlélé lórí àwọn olúwa ní nínú alukuraan máa gbọ́n tọ́lọ̀ wọn bá sọ nípa alẹ́bínà ní àǹtà àléyí àwọn tí dẹ̀ra ọlọ́run ti parí lé lórí àwọn tí kí ọlọ́run bá wà lórí wọn ọlọ́run ní wàmọ́ yóò tẹ́ ìlà àwọn rọ̀sùn ẹ̀rẹ́ ni tó bá wá ń tẹ̀lé tọ́lọ́run àti tòjíṣẹ́ rẹ̀ sóòrá àyàtà ń ká yìí ààrí nínú sọ́rọ̀tù ilẹ̀ nínú sọ́rọ̀tù ahụ àyà 153 ìbẹ̀rẹ̀ ọ̀rọ̀ àlékẹ́ ọlá nínú sọ́rọ̀tù saa àyà 69 ìbẹ̀rẹ̀ ọ̀rọ̀ àlékẹ́ ọlá ló ti gbé kí ndị ní ọba àlékẹ́ ọla ń gbé kene kí ni ọba àlékẹ́ ń sọ níbẹ̀ ọlọ́run tó bá ń tó ń tẹ̀lé tànábì sallallahu alaihi wasallam faulaika ma'al ladina an'ama Allahu alaihim irú àwọn yẹn náà máa wà pẹ̀lú àwọn ẹni ọlọ́run ló bá di lálìjẹ́ náà irú wọn ni ó wà pẹ̀lú àwọn tọ́lọ́run ti pé ìkẹ́ lé lórí àyẹ́ lápútọ́ nídé orí tafsiru Qur'an bìlù Qur'an a ń fi áyà Qur'ani a ń tú Qur'ani a ń tọrọ pé ìwọ ọlọ́run tọ́ra lọ sójú ọ̀nà àwọn tọ́rọ parí ìdìra àwọn lórí ayà kùránì ilé ìwá sọ pé àwọn wo ni mínànàbí yína nínú àwọn ànábí ọlọ wàsídíkínà àtàwọn tí ń gba tọ́lọ́ ń gbọ́ lódodo àwọn èèyàn bí ìyá àwa Maryam àwọn èèyàn bí Abubakar sùdí àwọn èèyàn bí Umar Uthman Ali àtàwọn ẹni eré tí wọ́n ti lọ wọ́n ṣú adá àyíwá sọ́ọ̀rọ̀ ìrìn àtàwọn tán kú sójú ogun ẹ̀sìn àtàwọn tí wọ́n kú kùrù ṣẹ̀yí dí tí wọ́n kú kú ẹ̀rí ń jẹ́ tí wọ́n kú tọ́já sí pọ́lọ̀ wọn bá ti yọ́nú sí wọn tí wọ́n ní ìsìsì ìmúṣẹ́ tó bá gbé lọ́rọ̀ wà sọ́ọ̀lẹ̀ hìínà àti àwọn ẹni eré tí wọ́n ń ṣe tọ́lọ́run wáhásù náà rò láàrínlá ọ̀fíì àṣẹ́rù àwọn èèyàn báyìí àwọn tó yẹ kéèyàn ọmọ wà nínú àwùjọ wọn ni àwọn tí wọ́n ṣe é bá kẹ́gbẹ́ àwọn tí wọ́n se é bá lò ààyè kọ àwọn tí wọ́n ṣe é bá lò ìgbà kọ òun làwọn mẹ́rẹ̀ẹ̀rin tá a sọ àwọn ànábì ọlọ́run àwọn tí ń gba tọ́lọ́run gbọ́lógbò àwọn sì yé kínà àwọn ṣùwádà àwọn matthias àwọn tí wọ́n kú pẹ̀ rí jẹ́ tí wọ́n kú títorí tọ́lọ́run wà sọ́ọ̀lẹ̀ kínà àwọn ẹni rí wà á sọ náà rò láàrín àwọn èèyàn báyìí òun làwọn tó já sí wípé wọ́n dùn wọ́n bá lò kọ́ńpì wọ́n dùn ó kì ọlọ́jà jẹ́ kan nínú wọn. àṣé gẹ́rí mímọ̀ ti dúró bí alẹ́ yìí yàtọ̀ sáwọn tí wọ́n ọlọ́run ti bínú lé lórí asọ́nà wa máa bínú ara àròyìn ọlọ́run òun ni àlùbọ́dọ̀ ọlọ́run máa ń bínú sí àwọn agbègbè rí bọ́lọ́run ṣe máa ń yọ́nú sáwọn mọ̀mí ìwọ mọ̀mìnì tó bá wá tó bá wá ń ṣe tó ń wo àwọn ìwà kèfèrí ọlọ́run lè bínú sí ọlọ́run mọ́jà rí bínú rẹ dàbí àwọn tó ti bínú lé lórí o àwọn ọ̀fẹ́ dàbí àwọn tó bínú lé lórí àwọn ọlọ́lọ́run ọba bínlé lórí kúmùlì yehud àwọn yehudi ni kí ló fà tọ́nà ń ṣe bínú lè wọn torí pé àwọn èèyàn yìí alìmúlá akọ wà lámúyá àmàlú bìyí àwọn yehudi wọn mọ òdodo wọn nímọ̀ ṣùgbọ́n wọ́n tako ìmọ̀ òdodo wọ́n mọ̀ wọ́n ti kà nínú tàwọ́rẹ́ta àwọn pé anábì kan bọ̀ anábì wa Muhammad sallallahu alaihi wasallam ọ̀rọ̀ nínú bàrẹ́ta bó ṣe wà nínú ìjìlá anábì wá dé wọ́n rò pé yẹ̀wò dí wọ́n rò pé ọmọ Ísírẹ́lì ní ọdún ọwọ́ ajé lárúbáwá wọ́n wá ṣe kìí ta rẹ̀ yàtọ̀ sí yóò àwọn yẹ̀wò dí wọ́n máa ń fọwọ́ bò fún ọlọ́run lójú ọ̀nà tí láyé anábì sọ́lọ̀ láàrín sálà nígbò kò sì ná nínú wọn tọ́já sí wípé ọ̀rọ̀ rọ́jìmù rọ́jìmù ni pé ẹni bá ti níyàwó ńlé àbó ti wà nílé ọkọ tó bá tó wá lọ sí ìsìn lọ ṣẹ̀rí àníkan lẹ́nu kò wà ní ṣẹ̀rí àníkan ṣe kí ni ṣùgbọ́n ní èèyàn báyìí òun wá rẹ̀ ó ti níyàwó ńlé ó wá lọ ṣe sìná sìná tó wá ṣe yẹn wọ́n wá kẹjọ wá bá nàbì sọ̀rọ̀ lọ àlọ́ sọ́wọ́ ara àwọn jímọ̀ ọ̀bẹ nínú tíra àwọn ṣùgbọ́n torí ìfẹ́ ẹnu èyí tí wọ́n fẹ́ lò ọ̀rọ̀ ajá wọn ò lè tẹ̀lé àìlẹ́tẹ̀lé nǹkan yẹn gangan ó wà nínú tó fa wàhálà fún wọn àìlẹ́nu tọ́lọ̀ ni wọ́n bá fẹ́ ó wà nínú nǹkan tó jẹ́ kí ẹ̀rù ní ó jẹ́ màgìdú bí alẹ́ anábì wá ní kó kan tó wà nínú tàwọ́rẹ́tà ọwọ́ adébí ọlọ́run ti lé pé kán lẹ́kùn wa àbílẹ̀kọ̀ tó bá ṣẹ̀ṣẹ̀ kọ́ wá lọ́wọ́ ọkàn tó ṣáájú ó tọ́ka tó wà lẹ́yìn ṣùgbọ́n kò débi àyà rọ́jímọ̀ ibi àyà pé ẹ̀lẹ̀ wọn ló kù lọ́bá fọwọ́ kù mọ́lẹ̀ alẹ́bí sọ́lọ̀ lára sọ́lá ọwá ní gbogbo ọwọ́ ó ní kó ṣe kí ni gbogbo ọwọ́ ọwá sẹ̀sẹ̀ ká yẹ̀wúdí nímọ̀ ìmọ̀ ń bẹ lọ́dọ̀ wọn wá dọwọ́ bò mọ́ mọ́lẹ̀ olórí wọ́n tó wá ṣe kí ni wọ́n wá takò tó jẹ́ kọ́nà owó bínú sí wọn tọ́lọ́ bá ní ẹmọ́ lọ pẹja jọ sátidé wọ́n wà lọ dé àwọn látijọ́ jímọ̀ wọ́n láwọn pẹja sátidé èyí táwọn ti jẹ láti jímọ̀ ló ṣe gẹ́gẹ́ ló pẹja wọ́n wà gbé níjọ́ sunday wọ́n máa ń dọ́gbọ́n túìsì òfin ọlọ́run ní èèyàn burúkú bẹ́ẹ̀ làwọn èèyàn rí àwọn jù wọ́n wà náà ti ń jayé ọlọ́run wọ́n sì wá ní ẹ̀wú dé o má jẹ́ á lè máa tẹ̀lé lánàá ẹ̀wú dé orí pé lánàá wọn ìlànà alìmọ̀lógúrúgbò àléyìn ìlànà àwọn tọ́nà ti bínú sí ni wà látọ̀ nínà àbáwọn tó já sí pé wọ́n ṣìnà àwọn wọn àwọn tó ṣìnà àwọn nàṣàárá àwọn christians dé so ọ̀rọ̀ dàmú àwọn lójú aláìmọ̀ká ni wọ́n wọ́n ní jésù ọmọ ọlọ́run wọ́n tó ní jésù òun lọ́lọ́run jesus is lord no controversy tó ọba ní jésù lọ́lọ́run bàtí wọ́n kan jésù má gbẹ̀lẹ́ ta ló ń tọ́jú ayé tó ọba ní jésù lọ́lọ́run sóyé ní ìsìn kí jésù tó délé ayé ẹsà kà nínú bíbélì àwọn òjíṣẹ́ ọlọ́run kan ti wá abrahamu ti wá ta lọ́lọ́run kí jésù tó délé ayé aláìmọ̀kànlẹ̀kiri yóò sóyé pẹ̀lú ọpọlọ ọmọdọ́rùn ọpọlọ wọn ṣeré nígbẹ̀ lọ́nà ní jésù ẹ̀tún ní jésù gúnjọ jímọ̀ ẹ̀lú jíníjọ mọ́ndé ta ló ń darí ayé nígbà tó kù ṣùgbọ́n nínú islam anábìwá yín sá wàláì jésù Jésù sì ń padà bọ̀ tó bá padà wá mùsùlùmí sí mùsùlùmí yóò wà gẹ́gẹ́ bí mùsùlùmí kò wá gẹ́gẹ́ bí kírísítẹ̀nì gbogbo àwọn nǹkan ìlọ́gbọ̀dọ̀ yìí wá ọmọ ìyá gbàgbọ́ yóò lọ rí èyí lè lọ sí ọ̀tọ̀ ṣèrọ̀ ọ̀tọ̀ lẹ̀ mí àṣé ojú ọ̀nà tá à ń tọrọ òun lójú ọ̀nà àwọn tó ti yọ́nú sí ojú ọ̀nà àwọn tó parí ìdẹ̀ra rẹ̀ lórí yàtọ̀ sí ojú ọ̀nà àwọn tó bínú sí àbí ojú ọ̀nà àwọn tí wọ́n sọ̀rọ̀ kí wá làwọn àlàyé tó wà lórí àáyá yìí pẹ̀lú ọ̀dọ̀ ọlọ ààbò ìsíwájú tó bá dọ̀la àwà parí Suratul Fatiha àwà bẹ̀rẹ̀ ká tó parí ẹ̀yin tẹ́ jẹ́ mùsùlùmí òdodo àwẹ̀ rọmọdọ́nù di ogún lónìí láti alẹ́ yìí ìṣẹ̀mí ayé wa gbọ́dọ̀ yàtọ̀ gbogbo nǹkan tí bá ń jẹ́ apẹ́ sùn a gbọ́dọ̀ pẹ́ sùn mọ́ oorun díẹ̀ la gbọ́dọ̀ lọ sùn lásìkò tá a fi máa ṣe náà fìlà fọlọ́ náfílà aláṣẹ gbogbo náfílà tẹ́sí ọ̀fẹ́ ẹ̀kan náfílà tẹ́sí ọmọ ọ̀fẹ́ ìròyìn náfílà èyí láti máa ka àlùkùnútù níbi wítìrí tó bá parí táàtì máa sọkún sọ́dọ̀ ọlọ́run kọ́kàwá kọmọ àlìjẹ́ náà kọ́mọ́kàwá kọmọ náà gbogbo ẹ̀ tó wá lè ṣe àlè kán gbìyànjú àti lọ ṣe itikaf gbogbo ẹni tí ò bá ti wá lágbára àti lọ kúràrú sínú mọ́sálásí fún ọjọ́ mẹ́wàá káwọn náà wá gbìyànjú ká máa jí ní òun lè ká máa ṣe náfílà àsìkò yìí a gbọ́dọ̀ sọ́rọ̀ àsọpíye àsìkò yìí a gbọ́dọ̀ jáfìra àsìkò yìí a gbọ́dọ̀ mọ́ràn ẹgbẹ́ lọ́rùn tó lásìkò tí wọ́n yí kádàrá kúrin àmọ̀ rárá ìwé ọlọ́run ọlọ́járí òde bákan náà gbogbo àwọn aráàlú èyí tí máa ṣẹlẹ̀ náà ló wa kámọ̀jẹ́ mú búrẹ́dì fún wa lómi omi àwọn èèyàn ti tẹ pósítà lọ pósítà láìlá tó lẹ́kọ́ débù àwọn èèyàn wọ́n ti ní bí wọ́n sì gbowó lọ́wọ́ àwọn tó fẹ́ gbowó lọ́wọ́ wọn kìí sì ìjọsìn tó fẹ́ ṣe lọ pàtàkì bí òṣòwò kódà ibi tó tún burú dé Ìbàdàn ti wá ń bì wọ́n tó ń ṣe lálátùlẹ̀ kọ́dírì láàárọ̀ wọ́n ṣe nílé ìjọba nìbàdàn wọ́n ṣe tí wọ́n sọ pé káwọn èèyàn ó ṣe nílé kan tó rẹ́rí páwọn táwọn fẹ́ gbówó lọ́wọ́ wọn ìmí ò ní lè wá lóòrùn torí security tí ò sí nù torí insecurity èwo wá lówó tẹ́ wá gbà lọ́wọ́ àwọn èèyàn ẹ̀ tó wá jẹ́ wọ́n ṣe kò gẹ́ láìlátùlẹ̀ kọ́dírì láìlátùlẹ̀ kọ́dírì kò ní di lecturer láìlátùlẹ̀ kọ́dírì kò ní di chairman láílátò lè kọ́ dírí kò ní bí póstà láílátò lè kọ́ dírí kò ní bí àdúrà parí ìjọsìn píọ́lẹ̀ ìmọ̀ tìláwà kùránì píọ́lẹ̀ ìmọ̀ sàsàlátù píọ́lẹ̀ ìmọ̀ tọrọ istik fáàrù píọ́lẹ̀ ìmọ̀ sọkọ́lọ̀ ọ̀dọ́ ọlọ́run kọ́lá wà nínú ọ̀nà kó sọ́wọ́dọ̀ wà nìyàn náà píọ́lẹ̀ gbogbo táàbà ṣe kọ́jẹ́ tọlọ́run gbogbo nǹkan táàfì wà màmá sọ́wọ́ sọ́fún táàmà wá jó láti ọlá tó lè kọ́ dìrì táàmà wá sọ ọmọ àsọ̀kí ìgbogbo ilé ọ̀dá àbẹ̀lọ́ ọjá sí gbogbo òkèlè àbẹ̀lọ́ ọrùn àbẹ̀lọ́ ọmọdéka aṣáájúwọ́n láàrínlá àríláàríta pásítẹ̀kùnkà òkú ilé sọ̀rọ̀hánà ọ̀dẹ́ka ọ̀dẹ́lẹ̀ ìsẹ́kà ọmọ ìyàsíkọ́ wàsálàmù àrẹ̀ ìgbọ́nsẹ̀ yìí àfá abraham béèrè pé àwọn èèyàn nígbéyàwó ànàbí àsálà ní mọ́kànlá ní ìsìnlẹ̀ òkú ní kílé fún anábì sallallahu alaihi wasallam ló kò ní farabalẹ̀ kò ní farabalẹ̀ òkè táwọn ọ̀tá ọlọ́run tí wọ́n ń sọ kì nìyẹn o anábì wa muhammad sallallahu alaihi wasallam gbogbo ìyàwó tó fẹ́ lódodo mọ́kànlá ni wọ́n nínú gbogbo wọn ìyá wa aisha nìkan òun lójọ́lọ́mọgé nínú wọn arúgbó kódà àti ìyàwó tó fẹ́ tí ó ti wọ menopause tí ó sì kó oṣù mọ́ àwọn ìyàwó tó fẹ́ àwọn tọ́kọ wọn kú àwọn tọ́kọ wọn kọ̀ ọ́lẹ̀ àbí ìtọ́kọ rẹ̀ di kèfèrí tánàbí ọlọ́run fẹ́ àtàwọn nǹkan mẹ́rin tó fà gbogbo ìyàwó tánàbí wá fẹ́ ìyá wa Khadija nìkan ló fẹ́ nígbà tó wà lọ́dọ̀ láàrin ọmọ 25 years sọmọ bíi 50 bọ́nà bí wàá fẹ́ gbogbo ìyàwó yòókù after 50 years of age tó bá já sí pé ànábì wa nítorí àdùn ayé ló ṣe fẹ́ yàwó àwọn ọmọ 16 17 18 ọlọ́kùn lọ kò sì ní fẹ́ wọn nígbà tó wọn gan ti lé 50 tó wọn gan ti darúgbó ìgbà tó wà lọ́dọ̀ bí ọmọ 25 30 òun ni ó kó yàwó jọ kódà wọ́n bẹ nínú àwọn ìyàwó tó fẹ́ tọ́nà ń so igi wọn láti sánmà bí ìyá àwọn Zainabu bintu Jahsh tọ́nà ń nífà ìdá àpọ̀dọ́ Zainabu mi ní awátọ́rọ́ zawajina kaha almohim Ànábì sallallahu alaihi wasallam òun nìkan ọlọ́run ọba yọ̀ǹda fún ó lè fẹ́ kọjá ìyàwó mẹ́rin ọlọ́run bá dẹ̀ sọ ilé nínú ìwọ nìkan la yọ̀ǹda fún olè fẹ́ kọjá mẹ́rin mùsùlùmí kankan ò tó lọ́dọ̀ fẹ́ kọjá mẹ́rin mọ́ ẹ bá fẹ́ kọjá mẹ́rin ẹlẹ́sẹ̀ níwájú ọ̀rọ̀ ẹ bá fẹ́ gbádùn eléyìí àfáwa muhammadu aliyu sọ̀gbúnni nínú tẹ̀síìrì wọn ọ̀rọ̀ ìbáyá nìkan wọ́n ti ṣàlàyé lẹ́kọ̀ọ́rẹ́rẹ́ wọ́n tún wá dáàrin ẹyọ tí wọ́n fi ṣàlàyé nípa ikman fi tọ́lọ pé kí ni ó wọ́n ju ṣùgbọ́n wá àbátíìrù haúlà ní ìpínlẹ̀ fi ta àbúrò sọ̀dá ti lè rí gbé yẹn wọ́n sàbúdá yọ nínú ọ̀tọ̀ sírì wọn àwọn àbíwò lànà fi ṣe fáwọn obìnrin yẹn àtàwọn ọ̀rọ̀ tó jẹ́ pé wọ́n wà lórí ẹ̀kọ́ ní sàlàyé torí náà ni pé ọlọ́run yọ̀dá fáwọn ìbílẹ̀ kan sọ̀rọ̀ láàrin sọ̀rọ̀ ó sì ṣe bẹ́ẹ̀ lẹ́yìn ìgbà tó dúró ọmọ kéde ọmọ fifty years ọlọ́run bá ní kẹ́ ọlọ́run ọmọ ọmọ ìbéèrè tí wọ́n béèrè ní wípé a ní ẹ̀ẹ́tì káàfù ọjọ́ mẹ́wàá tó káyìn láti òkèlè ẹni tó bá rájá sí pé kò lágbára ajọ́ mẹ́wàá nǹkan ó lágbára ajọ́ mẹ́sàn-án àbí jọ́ mẹ́jọ jọ́ méje jọ́ márùn-ún jọ́ mẹ́ta àbí jọ́ kan ó lè ṣe èyí ti kà ẹ rájá sí pé kò lágbára kó sí jọ́ mẹ́wàá ẹ̀wà bóyá last three days ló lágbára àti ṣe kò sí nǹkan tó burú ní kó ṣe kí ni o níbi kó ṣe ṣẹ̀rí àṣekí ni o ṣẹ̀rí àyọ̀ǹda fún ọlọ́run sì gbà lẹ́sìn lọ́wọ́ wọn irú ẹni bẹ́ẹ̀ gbogbo yà ló yẹ ní ìsìn ìkọ́wọ́ wọn bá àwọn ìjọsìn wa ṣùgbọ́n èyí tó dáa jù tí láàdẹ̀ kúnlẹ̀kúnrẹ́rẹ́ òun ni ká ṣe yìí ti ká fún níjọ mẹ́ẹ́ ọ̀wọ́n ìbéèrè tí àfáà béèrè tán sẹ́yìn ẹnìkan ṣẹ̀ṣẹ̀ gba Islam Fátíà nìkan ló ti àsórí kèèmọ̀ yìí náà àti iná kèèmọ̀ gbogbo àlọ́ bóyá torí pé ó wà convinced bó ṣe gbà Islam ó ti wọ ṣọ́ọ̀ṣù ojú ẹ ti ń fò òkè ó ló ti ẹ̀ ti ń fi ọmọ rẹ̀ lẹ́ẹ̀mẹ́rẹ́ wọ́n ti àrò pé àáfà nílé wọ́n bá ní ó nídìí lóru òsùmọ̀dún fáti àlọ́ kò sí tó burú kẹ́ni ọkọ̀ sọ pé à ìmọ̀dún fáti àlọ́ ẹ̀jẹ̀ kẹ́lòmí ò ṣe kí ni o ẹ̀jẹ̀ kọjá sí pẹ́lòmí ni ó nídìí ìrọ̀ fáti àlásán èmi ṣe kí ni o èmi mọ̀ ṣùgbọ́n tó bá wá ṣẹlẹ̀ pé fátí àlásán náà lè yàn fi kí wọn wọ́n wá ní ó lídìí wọn ó wá lídìí wọn pẹ̀lú sọ́wọ́n tó lè fátí hà ó sì ka fátí àyẹn dáadáa ó lọ rùkú dáadáa ó lọ sùjúùdù dáadáa ìrún ẹ̀ lálàáfíà wájú ọmọ kò nídìí kọ̀ọ̀lé àdúbàdì ẹ̀rí táwọn àfáà lò òun lọkùnrin tó kìrò lẹ́yìn wàhálù ibùdó jábà rọ́bì àlọ́ta aláàdúgbò tí mo á sùn fi fà àwọn ọ̀dọ̀ láyé àdébísọ̀rọ̀ láàrín sáà arákùnrin yẹn sì rè òun bọ̀ láti ibi ọkọ rẹ̀ ní ó ti rẹ̀ bó ṣe kó lẹ́yìn wọn á zùú ọba ara kí fáti àlàsán tiẹ̀ jù ní ló fi kírun nígbà tán lọ fẹ́ jẹ́ sànàbí pé mọ̀nàfíkì ni ó kó lẹ́yìn wọn ó lè sànàbí sọ̀rọ̀ láàrín sànàbí ànàbí sórí òun ẹsẹ̀ mọ̀nàfíkì mọ̀áàzù fa ẹ̀rọ ọ̀gbọ̀n ó sì ti ní òun lá lòun ṣe ṣe kí ni ó lòun ṣe kí o tòun lásán òun sì ka fátíà ànàbí sọ̀rọ̀ láàrín sànà òníkẹ́ni yẹn ó dáhùn ẹ̀ padà òní kó tóun yẹ kí àdúgbò wá san ọ̀gbìn àdúgbò àdì ní làwọn àfáà lókun tó yẹ̀bá ti ka fáti àlásán ìwọ́n rẹ̀ ṣe kí ni ohun tó lálàáfíà níwájú ọ̀rọ̀ ọba àlejò ọlá ṣùgbọ́n ẹni tó bá nídìí wọn bẹ́ẹ̀ kò fáti ọ̀rọ̀ rẹ̀ lálàáfíà ṣùgbọ́n dáa kó mọ̀ tìjú kó sọ fáwọn tí wọ́n tó máa kéwù jù lọ tán ti torí pé ẹ̀tọ́ yẹ kó máa nídìí wọn yẹ wúwo lọ kọ́ mọ̀ àkọ́rọ̀ nìkìtà bìnnà ẹ bá wọn kùnà ní kà dáadáa tó sì ti aṣọ irú ọlọ́ọ̀kan máa ní ìdí kéde òkú wọn ṣùgbọ́n tó wọn náà ti kéde òkú lálàáfíà lọ́wọ́rú àrùn. àdúrà kéèyàn máa ń ṣe bá a fẹ́ sí lọ ní ilé ìtọ́ léèrè a ti sọ láìpẹ́ ìgbà ṣùgbọ́n ká tó tó sọ ẹni tó bá fẹ́ sínú yóò máa sọ wípé dáhàbà zọ́mọ̀rù dáhàbà zọ́mọ̀rù wàbítà láti rẹ̀ lóò wàfábàtà ájírú insha Allah dáhàbà dọ́mọ́wú wàbítàlù láti lè rọ́pọ̀ wàsábàtà làájírú inṣá Allah àdúrà tí yóò máa ṣe yẹ tó bá ti ṣe ọlọ́ọ̀bá yóò fi yẹ sí wàlọ́ọ̀ ààrùn àwọn bèèrè pé kèfèrè lọ́rẹ́ sí valentine bẹ́ẹ̀ wá ṣe irun jọ́nà níjọ́ valentine ọjọ́ ọjọ́ àdánwò ọjọ́ ìsinmi tó máa ń pè ní ọjọ́ olólùfẹ́ ọjọ́ orí ibú orí jẹ́bẹ̀ mùsùlùmí tí ìsìláàmù bá yé lálákọ̀ọ́kọ́ kò gbọdọ̀ bá wọn ṣe falẹ́ntáì ìpìlẹ̀ falẹ́ntáì gan ìpìlẹ̀ ẹbọ ìpìlẹ̀ ìsìnà ìpìlẹ̀ ránú ní mùsùlùmí ọdún iléyá àti túnú ààwẹ̀ òun lọ́kàn wá ó dà ọ̀gbọ́dọ̀ kí ìyẹ̀pẹ̀ á fi falẹ́ntáì ọ gbọ́dọ̀ sẹ́ndì mẹ́sẹ́ẹ̀jì sí yẹn ọ gbọ́dọ̀ fún yẹn ní greeting cards fún valentine débi wọ́n wà lóun ṣe irun kínní valentine kódà kọjá pé wọ́n lánìyàn rẹ̀ wọ́n wá pè pé irun valentine tẹ̀sí lọ́la owó ní ṣùgbọ́ ọwọ́ ọdún wọn ti àtáàjì ẹ̀mọ́ valentine ìwọ́n mọ̀ ṣe irun lásìkò kódà kọjá pé wọn àlálì ni mọ̀ ṣe lásìkò yẹn mùsùlùmí ò gbọ́dọ̀ bá wọn dá sí kódà ìmọ̀ wádìí fi jẹ́ rẹ̀ pé ọjọ́ yẹn rèé òun ni sinimá ń pọ̀ jù lágbàáyé ọjọ́ yẹn ni kọ́ndọ́ọ̀mù tí wọ́n fi wọ́n ṣe sìnà máa ń tàjù lágbàáyé ọjọ́ yẹn làwọn ọmọ tí wọ́n ṣe sìnà rí àwọn ọmọ tí wọ́n wà virgins òun náà máa ń dì fúláwà wọn tí wọ́n ṣe kí ni o tí wọ́n já àbálẹ̀ wọn tí wọ́n sọ wọ́n dọ̀wọ́n rádaràda àtàìmọ́yé àwọn àdánwò tí máa ń ṣẹlẹ̀ ní February fourteen, náà máa ń ṣe Valentine mùsùlùmí tẹ́sìn rẹ̀ bá nítumọ̀ sí ọ̀pọ̀ ọ̀dọ̀ bá wọn dá sí àdánwò òun lọ́wọ́ àti Valentine ọlọ́run ló làwọn sì wá ní òṣèlú òní wà mọ́ àgbà ibi òun ni a ti gbó ní òní tí yóò fi máa di ọ̀la tí a máa tẹ̀síwájú sọ̀rọ̀hánà kàwọn ọ̀rọ̀ ọ̀dẹ́ aṣáájú ńlá ńlá ńlá ńlá ọ̀sẹ̀ ọ̀dẹ́.